ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله amma bad assalamu aleykum warahmatullahi wabarakatuhu eya komori aba anayi e ke meke renyangu dibinu ekohe ajin anayi e ke anyi eureta enoho rabi ul awal awa wereme erai e 1439 anayi kontomori salllahu alehi wasalam mihijira horo makanangu medina doseruhoibo ihanayi ke anyị epapa ịnụhụ ewureba era 2017 ewenishawe ọnawe tamamun minna fi fikil kitab wa sahihi sunna ani adil ibn yusuf alazazi abirahullah alai anaike ọchere daike wani na na arusa ebe ọnawe kitabu salat daki babu ne inan ono be babu na kare enere sale jama de ko be hono na ngune ay kare anaika e o siri nune eh salatul jama al nisa ay ko sale jama ye enyene oni anana je nono be mawqiful imam sabe ahanaika e ahoy jae imam watartib sufufu lmamumin ati oitu oitarisahu elenaica ijamewin laki awalan onye papa tartibu sufuf amemeti sahu ok akọlu jamaa isnan jamaa enlewehu kekere ọnọwe azana agwa eban ok lamma taqaddam fil hadis agobe sana ka awedira da wedini hadis ka idha hadarat salat ana we esala umanora ngwehi ana we ka umisalo situ falyu'azzin ahadukuma jebo zinyai naune o esala wali ummukuma akbarukuma daika ona ka o modawede o shara kusala ene ona ebono ona ona ka o دوك وعلى هذا تلسسنا فيكون ترتيب صفوف على النحو الآتي أو بك أويتيو إيساه أو بأوزي أنايك آبان يعني دونا جماعة دوك صلاة صلي جماعة قوابون yani sana sali jama min al ithnain fasaida yani hun ewa koko ko holana amma kime bidile ke iji jama ororo ijana ore mitesi hun ذاك النقطة ألف يعني point نمبر وان فإذا كان المأموم رجلا أو صبيا أنا بك جماعة أنا أساس إمام أمو هابن يعني ولا أنا كورا بلا أو صبيا أبكا أزوي هابن دو أزوي أنرول فإنه يقف أن يمين الإمام بجانبه أبا جاء أكها إيبار إمام تماما yani do woje ebebe fala yataqaddam anhu oba ruse dobijan yani oba ka dobijan ina wala yatahar ole be jisi bani lema yani on ri obedo ini sahu onyonya de ahwe ni do tebe dawa kola imam al-bukhari rahimahullah imam al-bukhari umuri mayamba oki babun o opuni babu daika sanofi mitarjuma sono se be title babu na be yakumu an yaminil imam bi hazaihi sawa'an idza kana ithnain yani ona ka a be jama da sa sa imam na be ka ene ba kene a kusala non oba je eibore imam bi hazaihi da ka e ka no ya and oba je da ka opposite enwe be o ki sawa'an onyonyo be yani oba je ne lihiza isawa da ka ma ni je wa ma ni rewa dusiru la ka wasima wan asman ke ebebe iza kana isnain ana ka enaiba kana aznaiba kana bin ثم أورد فيه حديث أو لمن دوس بشوبن حديث أنا كا آدبين لونن حديث ابن عباس حديث عبد الله بن عباس وصلاته أتسأل أنا كا كهول فالنبي صلى الله عليه وسلم في بيت حلته ميمونة sala na ko e ko ireme on to moni sallallahu alaihi salam o me ni hi on yaro nyan ana he memuna wa fi ba'di alfazihi inni unwe ino mebe inni pa inu wana e ka a sidi hadith ona ne be anna ibn abbas qal okay abdullahi ibn abbas okay fakumtu ila jambihi don ha akahanin

kola ɗoga ke illa shikkihil ayman yani ipe eybolan kultu dim ka ke ayuhazi bihi on rio wa ba tara bebe de bi opposite won de be ike won hata ya yasifu ma ahu poro do tarisa ya la yafutu ahaduhuma ahar adanyi sa eso josanye ose no bidi hunasa ose nire mahunasa kola naam de atọ dọka ee eh. kultu dim ka ke atuhibbu an yusawihi ọka ka enaiwa ebe lain ebe ebe ha bebe hatta la takunu bainahuma furja olu da sana bi kai anyi na ka ne ni furja wo ana ko man bete mebi la imam no jelen ona ya ka hando man kana kiki ke ando je qala na'am doka he eh. wa fil muwatta'a yani awa in muwatta an abdullah ibn utba ibn mas'ud ini hadisi abdullahi ana wazi utba utba ana wazi mas'ud qala aw ah, kake dahaltu ala umar ibn khattab bil hajira ono ngwe hini tu umar ibn khattab inni umodo fawajatuhu yusabbihu doni reki a kusala yani yusalli yusabbihu bimana hunna yusalli fakumtu wara'ahu doni je ilemanin fakarrabani dokoni gurin hata ja'alani hizaa an yamini hizaahu an yamini polo do me kai ono je don yo tara ebebe onyonya don no boyo ibolan dako ala hadha tilaso asar onli enube ani ma le para wan okay o sezo ke faminal ahta ishai'a o ini eyoyin anaika o gareyete an yakifa almamum halfa alimam qalilan ona bi ka imam sorry ona ka sa se imam oje ile mi imam do man kana chi qur'an bi an yaj'ala asabi qadamihi inda mu'ahari qadam alimam inika omeka oligegi ahwan oyini ibezi aho o imam dai ka o man kana instead of imam o je ịza ahụ imam izi ibedi ahụ imam ya bụ daika ịza ozige ganọ na ya wakọd e yabtaid anhu qalilan aqabika do kanu deliriyo chiyan wa sawab ana jetere hunire non ma taqaddama min muhazatihi ona sana e ka o dawide inni qadon riyo ebi eiken ebebe sawa an bi sawa daika e ebebe bi no nyonye bi wa man lirewa dureke sahwe ne bebe bi anta kuna qadamuhu bi qadamihi safan wahidan ona be ka epeta ho e jama o ni peta ho imam ona be ka ele na ba kana be da ya kusala ba ben yani ebe bebe sahwe ne asoje munye doke an ba yani point number 2 ana ka awasebe fa idha kanu salasa ana be ka enne gweta fa aksar abike ruhnawa تقدم الإمام وصف المامون أوكي إمام با كاونو إيدي وصف المامون دي إجامين دي تاريساهو أو مامون حلفاو أبكا دي تاريساهو تلمان أوكي فأنانس بن مالك رضي الله عنه أعرضه نبانا زوانا وزي مالك ومولو هنا إلي قال أوكي صليت أنا ويتيم ما كسالا أمي أتجوكو في بيتنا إني جاي حلف النبي صلى الله عليه وسلم daika ereme anibi omuri omengoro dore mo ha erema ne ya kusalo non dok wa ummi ummu sulaim halfana onyame anave onyi sulaim daika doni ereme isa hwen yani sahun to mori sallallahu alaihi wasallam oyawede sahu anas ati ojukwanon doni ereme to mori sallallahu alaihi wasallam disahu ummu sulaim doni eremen dok wa mimma أين سنايك أوسو كتاي ليونان ما رواه مسلم من حديث جابر رضي الله عنه أنا سنايك إمام مسلم أو دابا إن حديث جابر مولي هنا قال كاكي قام رسول الله صلى الله عليه وسلم أنتم مولي أمولي من غدا لموها أو كويتة ليصلي أقبضوا كسالة فجئت فقمت على أن يساره dimmi ben dimma je ma je dai ka ibo han mi jen fa akhadha bi yadi dala muban فأدرني دماني جسمين حتى أقمني أن يمينه قول رسم جاء دايكا إيبول ينمي كوجين ثم جاء جابر بن صهر أقابل من جابر أنا بن صهر فقام أن يسال رسول الله صلى الله عليه وسلم نون بجي إجابة جابر بن صهر نبجي أكا هيبول أيبوه أنتم مولي صلى الله عليه وسلم فأخذ بأيدينا جميعا onto mori sallallahu alaihi wasallam do ko za aina iba obon fadafana hata aqamna khalfan alfahu da man to e baba ne ma poro da se je ile e man da ko ya juzu an yakifa ahaduhuma an yaminihi wal ukhra an ka orinya oje e bore do sa o yi ba iza kana nain fakot ana bika ene ba kenabin لما ثبت عن ابن مسعود رضي الله عنه أبو سنايكا أو يبتي هون عبد الله بن مسعود مولي نايلا كي أنه وقف بين الالقم والأسود عبد الله بن مسعود أو جاء إنا كان أصحابنا هي ألقمة والأسود أتي أسود وصلى بهما دوك صلى لنا وقال دوك هكذا رأيت رسول الله صلى الله عليه وسلم فعل أني ملي كنت مولي أمولي أمولي دولة موهايا

ono mani me ala nye yeko yani edha kusa mukoro wa yaro ahaluna anna zalika iza kana salata fardan danyi azaine nana ika ene eleka o izu mani me ana zu mani me ana wike isala no isala babawe والحلة الأولى في حلة النافل أول إلى بابا أنا كأوبة ana وأنا nafil كنافل أراكم dɔk wa rɔje ana je tere hunnan jawazul amrayn jami'an ono be ka ele ye bonon a zelele kai odomewa ano do chus koname wa in kanat al ula hiya abdu oda kare aika e papa anon to mori sallallahu alaihi wasallam ono maze na eba wo do kawa nilema dai kini sa hule ma ko yan o ko oda kare aika ono ni banyun yana sono be er, er, eh, tarje anaike adil ibn yusuf alazazi ɔsɛ yanni lɛ nɔkɔ wa nɔkɔ mula hazɔt anyi sanu ikaya sɛmani jɛn wɔ diere awalan ani papan iza amatul mar'a al mar'a iza amatul mar'atul mar'a ana bi ka ɔnyɛnɛ ame ɔvidi yanni ame maami ɔnyɛnɛ ɔsa wɔkafat bi jannibiha ɔke dɔɔ jɛ akahan fɛn kana nisuwa. wọkọfatọ satahinna ana wika enye nene eruru ekukube onye na ikonye awe dọje n'aka nene kama takọdam azụma nke mere awe dịsị dọwede nre ye ee eh, ọkwụsali jama enye na ọnịka ebe ọka ịza aka na ma a rojulen mụrọ a ana wika yanisani ya na gwọwa ana wika lili ọnọrụ ebe anyị onye na وقف الرجل بهذا الإمام أجنر أواجه أكها إمام ووقفت مرأة خلفهما دي أنا بأونين دون جاء إلى مئين daga bɛn kana ma aho ma muman ana bi ka anyi yɔ jama ɛba wɔkɔ fa ɛna ɛba nan dɛ jɛ hɔlfahu ilɛmi imam wɔ wɔkɔ fatil mar a hɔlfahu ma yani ɔnyɛ nɛ dɔɔni jɛ ilɛmi ɛn e jama ɛba nɔ ana bi ka jɛ ilɛmi imam لحديث أنس السابق أقول حديث أنس رضي الله عنه أنا كيالا سداويد imam فإن imam مع الإمام امرأة imam أنا imam للإمام أيجي أنا أنا أشهد فلا أنين we jama ononyin أكي صلت خلفه دوك صلاة لمن وفي هذه سورة أكي إني أتلونن يكره أن يأم رجل المرأة النبية بمفردها iyo ka onoru onoshonye na ekusala onye na na ke mu harama na obe yani odogo obe na ikonya munyo dai ka on ryoke na idon hatta la takunu hulwa illa an takuna min maharimi agobida sanye oitwa wozu suri onye na no ehu bai ka anyo idon ka e anda onye no no na ka onyo munyo o idopi dako hadhihi karahat ko hadhihi al karaha karahatu tahrim o ka oya ini ya idan oyi ni yo ima anaika e yoilen oki oyi yoben anaika karahatu tahrim oyi yoben anaika haram oben e karahatu tanzi ani oyi ene isa dai kabes ka wani dole yo kenen e haram oben but non oki oyi yoben anaika e haram oben sema ko kon to mori sallallahu alaihi wasallam o kala ya hulwan rajul bil mar'a ah, illa shaytan salisuhumma o jonoro o ba to zuri ro nyene a ah, ki shaytan ne bo o gwa utane ne wa hata fi salat da kala ya kini salawa ya wa da ka ko sala de bo ka o nyeno non e ori o ine ehi o du ro ka o be da do ya o ba do mathematics o ba be da do di o di keon ijole tinisa ka ko sala do sho da ro ko na tarisa o tine yaran is still a problem haram oven oda kale ay kisala wa kon ona ndure ke abdulaziz ka ay memun ka asobe ulus anye neti na ahususu oda kale ay kawa ro qur'anen so abawna mebe ni kama nasa zali, ala zalika imamu nawawi asma ki imamu nawawi ome mandire ibe inile onon dɔkta alisa nɔgɔhota وإذا وقف المأموم عن يسار الإمام أداره إمام من خلفه أنا يكا جماعة أوجه إلى مي إمام دي إمام بيجي جزيل من حتى يوقفه عن يمينه بولو دوش أوجه إيبوليان كما فعل النبي صلى الله عليه وسلم بابن عباس وبجابر أسمان كي أنتم مولي صلى الله عليه وسلم أمالي عبد الله بن عباس أتي جابر رضي الله عنهما وأرضاه dɔke rɔbe an ana tɔ huna en wakafa almamum an yamin imam ana ke jama o je eibare imam summa ja'ahu ahar fa wakafa an yasarihi awle man da bana ni ornesa ana jama sana ka awlewe dawa je eibaha imamen oke aharahum al imam ila waraihi imam ba kanaiba nirema dɔɔtɔ oh, oh, na eba nilɛma sɛmɛ lamma takaw da fi hadisi jaabir agosana ka ɔ dɔ bi dini hadisi jaabir sɛ koto mɔni sɔɔla ale sala ɔ zɛ na eba wɔ dɔ kawa nilɛma agobɛ nilɛ ka ye ilɛma awɔrɔ kɛ nina jɛn anoni ki ɛbu kusɔ la ana bi oh, e ka ɔzɛ ɛzɔ wɔ wɔbija sɔla sɔla eyi wɔli awɔ yadɔ saman wa zawa wɔdu mɔni mɛ na awɔrɔ kɛ nɛ ka ye ba wɔrɔ ka ye ko nilɛma wɔn ana awɔrɔ zɛ خامسا أقوه إذا صلى المأموم عن يسار الإمام أوكي أنا كم قال ابن قدامة رحمه الله ابن قدامة مولي ما ينبع أقوى لا يتقدم الإمام إمام ما وارسينا بده إلا أن يكون وراءه ديك أهو بنا بكاي إلى من أوهنا so dɔw sɛ baa rusɛn nɔbide wa in ta kɔdama jaza ɔba rusɛn nɔbide ɛhunan de jama wa de imam kurusɛn nɔbide jaza a zɛ yani fala basu zalik doki hawa misan ogwawe iza salla al-mamum an yasari al-imam ana wika e jama'a kusala an yasari al-imam obi owaha imam walam yadrihi al-imam an yamini di imam boli bi jishiyo ne yi walanin fa hal salatu al-mamum sahihatun am batilatun oki sali jama'a E. o je tere abi ki sala ya na ikore edu agoka ye o ye wo he imam ko sala mazhabu hanabila butlanu salati yani ni mazhabe ahmad ibn hanbal ono be ka isalan ore edu illa idza kana an yamin al imam rajulu ahon eho banyi ujona rosa anaika o ya ka he ware imam li hadith ibn mas'ud al mutaqaddam agoy hadisi abdullah ibn mas'ud ana ke yana su dawo de wa madhhabu maliki madhhab imam maliki wa shafi'i ati madhhab imam shafi'i wa abi hanifa ati abi hanifa wa riwayati an ama amalin enube enwiri mire yanan ana ka ohun ni madhhab imam ahmad wa ka anna salatahu sahihan kisalan o jetere ala kulli hal jizana ebe illa annahu khalifa sunna ebe na ka o jonye anabi sunnatu muri sallallahu alaihi wasallam wa hadha huwa rajih adil ibn yusuf okosonon ono jetelen li annahu lam yanis dalil ago kale bave ele banyile anai kobe ini uhiyete sarih anama huleto he bibutlani salat ko sala sala iza isnan halfu imam ana imam imam summa haraja ahaduhuma li uzri dana be ka ogoho wa aba na nyile ya nawe ana ika aida ka wo hemin o anyi sana cha da ho ni sala na cha ho ni sala takoddama sani ana wa ho wa yakuje dai kon nyalo kuje aba doni no wede hata yakifa bi hizail imam an yamini bolo do mani je ehika imam yani aka imam dai ka e bolo wo je doke sabe an anato hemba okay alamana anna sunnatu alamana anna sunna okay ya ya kana bi sunna anna al mar'a takifu halfa ar-rijal onyenne bana je ile monoro wa kadhalika sufufu nisa halfa sufufu rijal awamela bi nsahu on onyene bana ile misahu onoro fama hukum law halifa sawa kale ana bika ile onon oje munye yani law sallat bihizaihim aw amami ana bika onye no kusala dai ka aka honoro oya kon awe ko kusala dai ka obijan oya qala ibn hajar rahimahullah yani ibn hajar umuri ma yamba okay falau halifat ajza'at salataha inda jamhur ana bika o jonye isalan adonwehi ide onoye anaika eneruruhun dako wan hanafiya tufsidu salata rajul dun almara amma anyi idin eh, masa be abu hanifa oki salu jonoru odu amma ewo nyene wa sahih min zalika qawl jamhur ana jetelehu ana hure to enele non onobe ahna ki jamhurul ulama oporopo ini ono ye ni enne jetinan qala nawawi imam nawawi aku wa umdatina sebi otwaye ilan ne kan ana su jati zan sabato ya kai anna al asla isana ka o ya ta kai anna salata sahiha isala o jata isala o lola hatta yarda dalil sahih shar'i ko danyo o yete ana ka anyo ni sharia o jata fil butlan ana su kai salonon eredu wale salahum zalik ena ka salolodu enema nenye kultu nma ka wala yahfa annaha takunu asima law ta'ammada zalik oke asono te kai onyenne anamane me arebe anabika boye do bomen osono be ame me tari sahu ijada obe ba aruru na boche ono kube jizirin rinyan oke sane an ogohowa taswiyatu sufuf oyi tari sahu yani sahu de tenyo do ebe. arraji ọkana jeetere hunire non ujubu taswiyatu sufur ono bikai ila ile so bikai sahu eto oitan atara dai kai botara ebeben okifa numan ibn bashir radiyallahu anhu adahun bin numan be ana wazi bashir muri hina ile qala akake qala nabi sallallahu alaihi wasallam annabi akamuri amengola dare mo haya okilata tasawuna baina sufufikum ọka wee ebe na benini wa moito ina aka ni sahu ne aw la yahlifanna allahu baina wujuhikum alika umma wa ta'ala oba ko jemu nye iya ne wa fi ba'd riwayat in riwaya ni baina qulubikum aya ni do jemu nye ama ku me ku eli condition ni o ko mori na jindure kai o ko mori da ya honya akosala amma e, e ya enya ya mukwen semme because sau ede kunyangutu ede kutetere e dure ka jamaa jam, jamaa even dewe jani ke wa onya de ya kusala ni mahla chonya ususu to sa wa wa ina shon same sa wa na ra kwa tara umeze dako anana saraja allah anhu adahun wa anas bumuri nari ani nabi sallallahu alaihi wasallam hun wa nabi qala ka bisawu sufufakum wa tarisa ago koy tari sehudo we bebe min iqamati salat o insana ka o si salaje wa fi riwaya in riwaya nye min tamami salat o insana me kisalo go de sala o ko ana ko do na ka isala non a ko etere o nyi ebete e sala na ka umbe ko era aketiri o bate no nyen era akifo bate no nyen dok wa hadhihi taswiya تتحقق بمراءة هذه الأمور yani oyi tali sahiwe non don nyang ba bebe oda ba ko hide da oba jetere ijo zo shipe isani ya ba hia donc al awwal oni papan al muhazat ono be oyi tali sahiwe di sahiwe do be bebe bi haythu la yataqaddam ahadun ala ahad nitudikaye adani o do bi josa yani ame tali sahiwe do ki isahiwe bebe adani o yo bi josa ada nyoni le mahuna sa dure ka sahiwa na amito da bo da man da ira chao dure ka obe ki kibla e ko tari sauda ka je sahiwa nde to da kana da me kuma je ora na bari yawa mm ya ga muso naka anya ha obebebe azuma ki me ibere do be jaje dɔk wa hadhihi almuhazat ɔka weere ɔyɛbɛ bɛɛ bɔnɔ ndo bo posi tɛŋ do be ikɛŋ ɔkitakunu bilmanakib alaktab oke oba ve kae oy tele be bono de izi iza yani izi jamon on on jamon so de man ke un de kuge an ma ka so kari ka man me ono men dure ki a ka le tari sa huda pakata be ewe min ka ko pe un ya asman nka ge igo bi ge chana ku hina golawo wabil akab awle monaka hata bebe di ipetaho that is better ho e jama ana ife otarisa ahu dɔku gɛ dɔku amal muhazad bi atrof awere oyito ana ikɔnɔ ɔsɔnɔrɔrɔ hura mɛ bi atrof il asɔbe arjun daika iresozi gege ɛɛ e, ahu ɔnezitun fɔhu ɔhɔta okeyi onyi ɔsɔni mi that is why when I can amito daika ezigi gɔwɛ bɛɛ bɛn ɛɛbi ɛɛ e, ɛtaahu ɔkɔsɔn bi onyi li anu akudamu naas. agoka epesa hoda tahtalifu tulan wa kasran nwunye je munye ini o igodo atino iwe alani ahwan alani wa kugoda amado nya hoban dole ka hwan wacha da bante te wana godo wa ku kwotwa ho wele ka ha dale nye o ko nya ngodo da hwan we dale nyi bozwe yin ana hwan na wa wa ban so da abo dike ga ka sita ben dole ka sahu wana je nwunye because of ka

bihaisu la yakunu furjat netudi kai ezeko ezeba ni uhoho wa halal ahana ka otosu baina sufuf ina kanisahu akbar ibn umar radiyallahu anhu adohun mi abdullahi anabodu umar umuri naira anna rasulullah sallallahu alaihi wasallam qala ibarak taron to mori umuri me ngoro dare mo ha qala ka ke akimu sufuf wa sisahu wa wa shajanine wa hazzu baina al manakib wa suddul halal yani de ak izawne dove do tebe yani izawne amanire aika ene be boyan wasudul halal wu ana aina kana digwa walinnu bi aidi ihwanikum nuwa manu shangun vaire ovo ono huwa yani izawo manu vairo owan araika ibani gapin obani kem dok wala tazaru furujati li shaitan asana buhu tite wíwẹ́ náà ìka ẹ̀rọ àtànà àwọn tètè ìṣètàn wọ́n máa ń wọ́sọ̀lá sọ́fàn wọ́sọ̀lá hùlọ́ ọ̀hún náà kù sí ahúgẹ ọmọ ìfọ̀nà wọ̀tàálá ọba àkúnà nìrẹ́ ọ̀gẹ́ lákọ̀ọ́ máa ń

lọ́kì fọwọ́lẹ́bì nafsi bíadì máa ṣó mórí èkó ọ̀nà wà mí inú arọ sheton ìnìlà àrò ṣètọ́n yadhulumin xọ́lálì sọ́f ẹ̀mí mèrè ṣètọ́n ká àwọn àhánà èkó tó sùn yìí ní sẹ́yìn ka e ma hasbun dọ́yà asụman nke ozi dibowe ya àwọn. lọ́kì kọla họ́tọ́bì imam họ́tọ́bì rahimahullah ọ̀mùlẹ̀ mayambayo ọ̀kì rọ́ọ̀sù sùfúfakùn ka sahwe ne kwa ka ha tabene ne kwa ka ha gene ne o ki tuma na bi kai dom ba'daha ila ba'd ono bi ka a do wa join sa do wa fika ono bi ka aka ha da ni o ka ka ho o ne sa dak wal haz ak wal haz ono ka ida san gona musaud gona musawa se god yana no bi atemu joji do ana ka a te ko ana wi padake donc wa sifatu ras ay ka ana ka sa ok sebe pejwe arras kaka ka akwa ka haken ma sabata fi riwayatay oksana ka o hebete in riwaya ewa yani riwaya hadithu anas wa numan yani hadisi anas ibn malik on hadisi numan ibn bashir bashir asabikaini ana ka enaibono hadithi ebonon ora dawidi wa fihima anyine naiba

yàrá sani àyíká yà sẹ dọ́bi ẹ̀ẹ́bì sọ ẹ̀ẹ́bì sọ kàyé lọ ẹ̀ẹ́bì sọ mìn ọ̀bì kàyé àtàzáhùm àkókò pẹ́ẹ́n alẹ́bi kọ̀dìyàbì hàbà òṣó anáyíká ọ̀nyẹ́nwó kàyé àwọn ọ̀hìn òmùrì anáyà ní sálọ nọ dọ́ àkókò tó hóró lẹ́hùn sẹ́mẹ́ àgùbẹ́ ara bàbà ọ̀nà nù ká ẹni sara dɔn kó èrò ka ìjà nínú kú àjẹmí kọ ọ sì yín máa zàmá. ọ̀hìn kò ẹ̀hó bí dọ̀rúurú ẹ̀ bìkà wọ pàṣẹ kàkà ẹ̀ dúró kí àhọ́ ẹ̀ tètè àkànnà ẹ̀yẹn dáná bìkà ẹ̀ à ẹ̀ nyà àti ẹ̀ àmà àfẹ́yìn òhòrò. sọ̀rọ̀sọ̀nà bẹ́ẹ̀ ẹ̀ rọ́s rọ́s sọ̀fọ́f anáyíká ibnu rahimahullah ibnu وليس المراد بتراس التزاهم أهاكي أو يقوى كهاتبه دا أقوى كهاتبه أبو من كاي بابي دوهانان فعلى المسلم أن يكمل أن يلين لأهيه بأن يسل الصاف ويسد الحلل أوكي أن يكمل كاي أسيزان دو سيفايرا إذا كمل نوانا دو مكاي إسأهو أقوى دو مكاي أنيو أنا نديه wala yalfahu bi mankibihi aso kusi izani tuzanu wo elega ka wana sisa toru wo dure ka emu ko je odon mana ko awa na ogodon dure ka wala sisa shahura hana ka ono letali sahuto elega ka wasisa toru wo akifa an ibn abbas adahunu abdullah ibn abbas radiyallahu anhu mulina ile qala ka ke qala rasulullah sallallahu alaihi wasallam ontu muli ka muli mi ngona dare mo ha akiyarukum onanyo idahuna one aliyana kuma na kebe fi salat ana ere nwe enwo ini oyi kwa ka tebe ini sala ezere te nwo doke osana be ereyi rosu ini ogohoba insana kaka aka ke etarisa etisa hu tasbiya tusufu isana ka ohina na wala ya doke salisan anas ọkara ọdọ hadisi anas ọyị ka ana ikontu mori sọlọ alisalam ọka kirọsu sufufakum kọkọrịbụ bẹyinahuma wa tari sahuwa ne den duwa ka sahuwa no ahụ asanye eh, gap ana ike ọyị dọkị rọbi anatọ na isana itimamu ọnọba ka yani sahwe no do me ke onya da tere bi haythu la yutri fi saf hatta yatima alladhi qablahu o ka no be kai asanye ak itmam sufuf sahu ozete o ka no be kai asen imi sahu asa hatta yatimu alladhi qablahu ak sahu na ka o yo be de orehi sasada le be ni malasi dure kai anyi sahu na yo be de sahu no ihi de wore for mi sahu asa tere ma ذاك فعن أنس رضي الله عنه أعدهن وأنا زمولي هنا أن رسول الله صلى الله عليه وسلم قال أنتم مولي صلى الله عليه وسلم مبولا من وانا دولة مؤقاك أتم صف مقدم هذا تساوينا إكا أنا يعبدين ثم الذي يليه أعلمنا دوثي وتساوينا إكا أساسا فما كان من نقص أنا بك أعني أيديها فليكن في صف مؤخر جابوا إن ساوينا إكا ساوينا ساوينا لمن أنا بك anyị oiji ha ine sahu asaghị ka sahu remawa na ji ha anara na aka na dọrọ ji ha na asụma kọma hụrụ anyị sahu ọrụ ọrụ dure kọzọ ọbẹ sahu ọbẹ jọ yìí ẹyàrá e ọkàn lè ọ̀nà jẹ́ ìlànà ó kọ̀nù tari sahu rẹ̀ ọ dọ̀ ọ̀nà dọ̀ lẹ́nu fọ́ọ̀mù sahu ẹ̀ ń dọ̀tara yanyi ki sahu ọbẹ jọ yìí dá dá ọsẹ bá nyi ka isahu ana asasa dá bá nyi ka nínà. ọkọ̀ wọ̀kọ̀dọ̀ wọ́rọ̀ dá ara àdìrẹ̀ ẹ̀bẹ̀ alhassu alazalik isana ka asi ko hela ko lo mere non fan jabir ibn samura radiyallahu anhu adahunu jabir ana wasi samura mulu ina ila qala ka ke qala rasulullah sallallahu alaihi wasallam onto mulu ka mulu me ngona dale mo haya alla tasifuna kama tasifu al malaika inda rabbiha azza wa jalla wa yatarisahuni ne azman ke malaika ne eme me tarisahu e ne anaika o mulu onno onno nyudo chete kulna de ka ke wa kayfa tasifu al malaika inda rabbiha e malaika ni eme me tarisahu e janna ido muri na wadari hen qala laki yatimuna sufufu al muqaddima eze tasahu naika o ya obidi yan sawu na dobidi da ki sahu na obidi hidan wa yatarasuna fi saf da kwa ka hata be da kwa ka ha gulen e janna ni sahu na sasana ni taswiya tu sufu isano za ame dove kai sahu non ozu tetere doki ha misan ogohe an takoddama sufu fi rijal ono wiki sahu onoru dai ka ono ya wedin wato ahar da za nilema dan da shawa nilema sufu fi nisa sahu na ka ono bi sahu nyelen faqad takoddama bayanu zalik oki ora dove di donc wahal tuhar sufufun sibiyan bihaisu tali sufufu rijal yani sahu ezwe baba sha ba za van leman do izni sahu o do yo ba bele misahu na ron ano men akiyaro badal ulama ani pa eni ono ye ka anna zalika min taswiyati sufuf kosono non oyo ba wome disahu dɛ yɔ di eze eze sɛru ɛni daa tara tɛrɛ ma ɔkè ɔyi maa ni mɛ min ta so yati sofoof ɔyi ni ɔyi zi tari sɛru lamma sabata fi sunan abi daud awisana ko ɛbɛta ni sunan abi daud an abi malik al ashari honwe adi malik anaba ni ashari kɔɔla ɔkà kɛ ala uhadisukum bi salati nabi maa kaawuni yani sali an nabi kɔɔla. doka ke fa kɔma salat oke si sa si koma ami koma da sala jɛn wasofa rija de tali naro nɔrɔ wasofa halfahum gilman daa teo ilamɛni ni yani izweyi dan awa wele summa salla bihim dɔn sɛ waso wako sala ila ahir il hadith na ŋuni odeti ti hadith sanan yani idan a tali huwa naro da se wa tara sahu izweyi dan da ikonye na man amma dok walakinahu hadisu da'if hadisa na ka o sele na ne be hadisa wa na ka hadisa na ko mo be fa innahu min riwaya aw ka in riwaya an shahar ibn hawshab an shahar ana wali hawshab walizalika agwasa na rajaha shaykh ibn usaymin wa shaykh albani rahimahum rahimahum allah ona medeza ka ano jet dere ati ɔnɔ jɛtɛlɛ yani ibnu sɛmin ɔni sɛ walibani omuli ɔma yan bayi wa okofo gilman ma arijal yani di ezi ɛnaru e ewewe ezoe ɛjɛ dai ka ɛnire ɔnɔrɔdɔ ko ɛtalisa huba bɛn dɔk wakɔd awrada shehu ibnu sɛmin badal mahadir ok shehu uh, eh, ibnu sɛmin rahimahullah alai ɔsipa bɛ inire anaika ɔsi kɔdɔ nɔ esi yɔyɔ la min ja'alahum sufufan munfarida enika ye wana wa sahu ezwe dai ka sahu abi doje won dai kai enani kene hizan ana weke amani me mimma yuhadisuna min tashwis in sanai kai oba me ido inne oidi gem dule ka na wa hilema de ya tanwo wo de amahe ama ya ni ba aya ya ka hawra ko do kane ni leman do za ile to do wale maji sha ah, do e kono ni sala ama be ne no kuni ni leman do le ka e una ku sala wa de aya una na ko inan e jandu ne le ka re to wo ana ndi usaymi rahimahullah alay do ke en wure non onyangu me wa masjid ore ba me ka iniyo amoni an mallasi ya da ma da ka ya e telema وكراهيتهم لمن آخرهم دلني هلال أنا أنا كأنا كوان إهل ما دار ذاك نجين مالسين إني ساهون قلت عادل ابن يوسف على ذلك أو يمكن أن يستدل على أكوفهم في صفوف أكو وسي كا أترى أوكي أيسمي هجة إني على أكوفهم في صفوف إني أيجي أنا كا eba je inisahu bi hadisi ibn abbas abi hadisi abdullah ibn abbas qala aw ka ke akbaltu rakiban ala atan ono be don toro atan yani manta wa anna yawmazin qad nahistul ahlam akinu mono onora agore oy balaga yani ona agore oy bi al mukallaf yani ona ke oraho wa rasulullahi sallallahu alaihi wasallam yusalli bin nas bimina onto mori sallallahu alaihi wasallam da ko sallallahu alaihi wasallam minna imina ila gairi jida dana be ka ezenyo bon yani enyo bon man seje ana sallallahu nan ok fa marol to baina yadaya ba'da saf doni parahun epa obi disa episa hono fanazaltu doni chiyeten wa arsaltu atan tartai don nabe uh, isoponon daren fadahaltu fi saf doni munisahun falam yunkir zalika alayya ahad enya zelen irenyenyi anaika o kure kakai semedon manime donc lakin yurai an la yakunu halfu imam mubasharatan li hadith al-ati ama anyi kisere kai izuyenen asaika ene yobidi ima ana yaile mi imamen dak imam oman kane asaika izuya tara telemanen eyini sahu amma asai asai kai izuye na ana ilemi imam donc li hadith al ati agu hadith na ka ban yani asadisa okogo hinon an yalil imam ulil ahlam wan nuha ono bika ayana wa ilemi imam ena yana kela balaga ena yana ke era abela wan nuha dana bika ile so na ile gude intelligence وذلك لحديث أبي مسعود رضي الله عنه أقصانا سمد ماني أقبي حديث أبي مسعود رضي الله عنه أمولي هنا قال أكاكي قال رسول الله صلى الله عليه وسلم أنتم موني أمولي من ولا دار موها أكاكي ليلني منكم أولو الأحلام والنهى جيبو أقول مي إناوني أهنا يكاي إلا فيلا دانا بكا إذن إيون إنيين لوي لسوان نارغو يعني they were intelligence yani se odastani na ene isa doka summa alladhina yalunahum aw lamana onamana sasawa summa alladhina yalunahum atayana ke wanala lesa wa doka wala tahtalifu fatahtalifu qulubukum asuje munye nene do bajinye qulubukum ayawne ayo kwa so ilan fatahtalifu adanyi kake qulubakum yawe qulubakum yawe qulubukum yani no fa'il anake adinye idan kak wa iyakum mi alawne wa hishatil aswaq yani ezigi o anaika ohunuhu yani ile koko anaika o inuhu da ya anaika o guru dara ku salan dak wa ulul ahlam aika anaka ke ulul ahlam al baligun anaika ela bela muwassafuna bil hulm e juwen hulm yani anaika ora arora that's ora ora arora dole mebi o mere ụra enyine nwa n'ọrụ awa n'ọrụ ọrụ ajinawe so ezenen ahe ahlam doki al'ukola atana ka enne enyere ye lisharfihim agobe ubanyanini wa mazidu tafatanuhum wa taikozuhum ati edatu anaika oyini oyi kwepe ana epileso ene omemesha amemesha nwa ya anaghịka ire ya ose ya wa ati dehara ehuna wa ebi enyangu mi ile mi imam ama ko especially o sali subuhi ka ama ko sala ele na aswara maybe anyu we imam ya nyi ele ko daika be na ko so nyangun imam hesi abanyi da ya ka jen <laughs> eh na raso ene ko imam ju dak wa dabtihim li salati al imam agobe oyi sele en wili melenen den nyem baye dure ke sele sale imam e ele ka ya imam rako imam anu no ho he o aliki ya e, dure ka ye en ga ke subhanallah do ki imam mosanyi ba. e bi e, na ka yi ma ko na ka ka na so da especially ẹ̀yẹ náà ẹ̀yẹ náà olójú wa kò sálà lórí kìjú wẹ̀lẹ̀ ẹ̀yìn màdán kó kọ ẹ̀tẹ́ lọ́sà ànyọ́sà ìṣe yọ̀sà ọ̀nà mọ̀dé ẹ̀wọ̀rọ̀ kàkó wa ẹlẹ́mí máa mọ̀ náà ẹ̀ka àṣọ là kò sálà. dọ́kì wàlíza àgọ́wọ́sán nínú rọ́jàhat annal atfa láyà kún hólfẹ̀ imam ọ̀nà fi jẹ́ tẹ̀lẹ̀ ká wéèrí eze ẹ̀ ẹ̀rẹ̀ mọ́ imam. dọ́kì wàhẹ̀ṣàtìl aswag ọ̀ka oh, ọ̀nà kàkó wàhẹ̀ṣàtìl aswag mọ́ yà kún min jalabati wal etifais uh, eh, south ok ọ̀nà sana ka ọ inuhu ini eh, attraction yani ọyị dozi anaghịka ilele ya ka agụkọrọ ka na-akwụ ịrọdụ waston nan ati ọyị kwụrụ nwe wahere anaghịka akwụrụ nwe wahere dọkị sabi an yani anatọ ọhịa mba ini taswiya tisufuf ini sana mekisa ahụ otu tabdil miami ni sufuf ọnọbe oye dubanyiye ele ibole isahu an shama'iliha huno ibahan lamma sabata fil hadith agusana ku ye pete ni hadith ka inna allaha wa malaikatahu awelo moli on malaikan yusalluna ala mayamin sufuf e masalatu ya onaika o ye isahu yani e mi asalatu ya onaike o mani adoki hadithanan rawahu abu daud wa ibn majah وابن هبان وحسنه حافظ في الفتح لكن المفهوم بهذا الإسناد أوكي حافظ أنا لك أولولا إن فتو باري دوك أما نسأل بهذا الإسناد إني إسناد باللفظ أنا بموكاي إن الله وملائكته أول مريون الملائكة يصلون على الذين يصلون صفوم أي أما صلاة يونايكاي آكساهوكي وكقلت دي عادل ابن يوسف وكثبت عن براء قال أوكي وهبتا إنه ببراء أيك أنا كا كنا إذا صلينا خلف رسول الله صلى الله عليه وسلم أوكي إجي أكو صلاة إلى منتو مولي صلى الله عليه وسلم أحببنا أن نكون عن يمينه أوكا يشي أوكا يا إيوالي أن روح أبو داود أبو, أبو داود الذي حديثنا نبال قال شيخ ابن باز ابن باز رحمه الله يعني شيخ ابن باز أمور ما ينبغي أكو ولا حرج أن يكون يمين صاف أكثر okenyome ka abisahu eibore onoron yani min yasarihi uneibaha hirson ala tahsil fal agobe oyinyirabu onoda anyirabu ka ubanye anai ka oyinan onyanguban yani falabasu bizali enyi osonon meka doke faminan anai ka otuo ohinta inni amimmetarisahu tukurahu an tasifu sufufi salat bẹ́ẹ̀nà sẹ̀wárí ilẹ̀ hajjá iyo katari sahu daika sahu no oito anaika eto anyi ohe anaika oji oji ogi sahu hi ehobe ọrụ abịa nkata anaghịka eze nyere ya ebe abụọ mee lọkị lamma sabata an abdulhamid ibn mahmud agwisa na ikwu hebeta hụnụ we abdulhamid anawazi mahmud kọọla ọka ke sọlaitu ma anas ibn malik yom aljum'a أنا كسر لي أنا سنة وزي مالك أكوي جمعة فدفعنا إلى سواري فتقدمنا وتأهرنا وقدت طيوة نمو إينا هدوك كاين ودي أبكادو كاين لمن فقال أنا دي أنا دوكا كنا نتكي هذا على أحد رسول الله صلى الله عليه وسلم إي سيلين واي هوني أصنن إنو مي أنتو مولي صلى الله عليه وسلم أو كذا ينسكا أنيسانا إكا أو مي إهاهي أو مي إكاهي تنساهو تكون معاوية ابن قرة عن أبي قال هنا معاوية وانا وذي قرة هنا بأدان قال أوكاكي كنا ننهى عن الصلاة بين السواري أوكي يا يعني أي إيا أيكو صلاة إنا كان أهل ونطرد عنها طردا دي دولا هنا نن أي دولا يعني بين أرابة تاريسة هدايكا أهل أهل أهل أهل أهل أهل أهل أهل قال ابن عربي ابن ابن العربي رحمه الله مولا ما ينبا ولا خلاف اني اجلك اني اغاي في جوازه ان ذيك اي از اجاه انا انا كما لجا انا انا كوني بابل سايسا هوتنا ina kana da boy oh da ina kana fala bas bi zalik wa amma inda sa'a fa huwa makru lil jamaa aka wele umona ka eto sigana iya

ate ono ke ka anai ka asa wal kayase okay alal aimma an yusawwu sufuf al musallin oka anyoy aimma anyoy dawidi koto sahu o ko morihi enai ka ya kusala okay fa an bara ibn azib radiyallahu anhu adahun bara ibn wazi azib muri hinai qala ka ke kana rasulullah sallallahu alaihi wasallam ay kuntu muri sallallahu alaihi wasallam yatahallala saf min nahiyati illa nahiyah ontumori sallallahu alaihi wasallam don mana hisa we huri yanyi na nguyasa yamsa na wa kibina don mana suwa sisi ila chai yani oyi man kai ila chai wa kano bi do kan lema wa kibina iza ido ra ko be wa yaqulu daga ke la tahtalifu fatahtalifa qulubukum asuje munye ni do ba meke aya uno je munye anayo je munye ile oban ove ezamobi ko molika ye ayoko mulio jengunye dure kai tasabuhum jami'an wa qulubuhum shatta be ko go to honya kenen ayo la bilin ni or oh, they will not uh, move toward the own direction they are not working for common goal ذاك ثانيا أغوا إذا لم تصل الصفوف فهل تبطل الصلاة أنا بكساه إذا لبيتو دو بيبي أوكي صلاة إنكو أكو صلاة صلاة نبودون dawa kala shaykh ibn usaymin rahimahullah yani usaymin umuri mayamba ya okay al jawab uhile ono na bikaye fihi ihtimal yani ozile yani ozile yen yani ozituma qad yuqal innaha tubtin adonya nka ka odusala li annahum taraku wajib agoka enne na wadete isana ka abba bawe ni salam abba bawe kitali sahun donc walakin amma ihtimalu adam al-butlan o le situ magam kaye adam al-butlan ke sallalo non odu ma al-ismi amma orebe aqwa asono bila nay ka onyo kata gun qala hafiz rahimahullah ibn hajar al-asqalani akwa ma akol bi anna taswiyatu wajiba o kalele o kalele kaye isana isa huwaito fasolatu man holif ɔki salaro naa ika ɔba joonye walam yasu sahiha dɔɔle ba tari sahiwa nan dɔɔ tuo ɛtɛrɛ ɔki walam yasu dɔɔle ba tari sahiwa sahiha tun isala nan nɔ ɔɔjɛ yani la tubtil yani sala nan nɔ oodu dɔka sum mastadalla ala zalik ɔkɔ ilẹ mun nɔ dɔsi mi hujja tere sɔrɔ yɛ nɔn bi hadisi anas rɔjallahu anu ɔnɔ bi hadisi anas omuli yunayirɛ hina kila lahu daka ayo kaye ma ankartu minna munzu yawma ahata rasulillahi sallallahu alaihi wasallam sabi sa anai kaye we yi to wa we lo kaye amana ejere we lo kaye amana kaye imma man o jere isana kaye onto muri sallam hunu mana kaye wa se hore yi onto muri sallallahu alaihi wasallam be sabi sonu ya me anai ka e be lo kaye imma man e ba na me قال دي أنس بن مالك أوكي ما أنكرت شيئا أين سنة كم يدو بانرما إنه باونا نوام أنا كاي ميدو تنان إلا أنكم لا تقيمون صفوف أنا أنا كاي أوني ساهووني ومي تيتري وما هذا الإنكار أوكاليلي دوماني يوتوا وكاي أي ما أنا يا ما أنا ميتري فإن أنس رضي الله عنه أوكا فإن أنسا أولي أنس أمري نايلو lami amurhum bil i'ada ore waka ya waka go kisa we ni enne tetere isalono anya ya waka ne bari makinya ko wako min al aya salisan ogwauta in sana ka ka se je won tono kika wa min al ahta isha'a o ini eyoyin ana ko re gara hete khassa fil masajid al kabira ana ko son monajo ti mallaje na ki mallaje de ngwaben an yatakas an yatakassalu ba'da nas an itmami sufuf ọbịka dada nye anyụworo ini oitisahu dọgwụ litoli masafa dokwere ka dọnọ na nwụzisahu ezisahu na nwaawọ olenuzi aletisa ya tọhọ ilasọb usọnọ na-azị dọnọ ahụ dọ ya ịdọ nọ ịdọnọ ya nọ orinyi anụ ya ọgbatara ọhụ yonshi usọfan jedidan ọkadụrịka ọfọ misahu ọwọwa halfal imam ilemi imam وهذا مخالف لهدي النبي صلى الله عليه وسلم وصلنا او جوني او يبولو جزي ان نبي امولي امغونا دار ما ها ayiko espere imalese na ni kele de e, ya duwaru sana ngula ama imalese ya na iko de bile o duwaru sana ngula sa je ne wele ka aida ke salara junye o do wo ilo do se form isa e, uto ile mi mam ana ho ibo tini sa e, we na sana o ko sono o jiro mo ni دوك رابعا أنا تو أهنا ومن الأخطاء كذلك أكو أبا ملابين إيوني أن يكون حادم المسجد ومعه رجل أو رجلان أكو نوبكا أجين يعني أونايكا أمغوو مدلسي يتين مدلسي أوني أتوجو نرو أبكوجو نرو إبا بإنشاء صف وحدهما ini ka ene bare ma fo mi sawu na ana yo be de o ilete den le ko agoka ono hi malasi da ko do ko mi mal sawu okay oy man me ajire walakin hal tasihu salatahum okay sallen ni adon wehi okay jawab al jawab ohiri na baydo na'am eh لأن النبي صلى الله عليه وسلم أو كنت مولي salam lam عليه وسلم لم يبتلوا إلا صلاة kake isala n'odu ẹhẹ isala náà ẹka ọkọ sala dáa ẹka ọ nìyàrá jẹ ilẹ̀ dɔk wa hadha gairu munfarid awela na ko man fo mi sahu an o wa wa don la re ido o ke bon nyaro be yani anyo no reje on nyaro ko ama lakinnahum halifu sunna ananye ido be kai ozo non o jonye sunnun tu muri sallallahu alaihi wasallam ene woro e ko wa me dɔki e hɔmisan ɔgɔhi ɛnisana ka ni ka ya jee mu diɛ yɛrɛ sɔnɔ ka naro fi baadi masajid obele pain malasi wada karase yo fi ahir masjid desi aga des na to ile malasi yusalli alaiha marda orone wazi dai ka no na na atu akusalan wa hadhihi fiha muhalifat o ko imani shaga ana shaga na telema anyi oijinye anaika oinan ha onye papa hirmanihim min sawabi sufufil muqaddama o ko oitozu anaika ene tozu kae oil nyutosi another any tosi kai odo tarisa hu seven na ikono bisa hu wedin yani eji ntumi ni malazi amma ila saka nato la kele men ya kusala dak wa ha agwawa adamu wasluhum lisufuf ono be kai e kuge e ni bisa hu e kuge yani ba form me ando ya to e wani wa minha osabe kai bu'duhum anil imam oinuzi anaika ono lele imam dako hal tasihu salatihim salen ni odo da hal tasihu salatahum salan ay ko salan odo da aljawab na'am oko hile ananye da eh bi shart lilidu an la yakuna ahaduhum munfaridan ona bi kae asala na man ya ona man shaga na atu asai kon nyara obo idan yani amani yido abo ni nyara obo ile misahu da anyu katoy kana odida re ba kana odin salan no ezedo enwe لك سادسا أقوه نون من الأحطاء وقوف بعض الأئمة قبل تكبيرة الإحرام للدعاء أقوله نوني أيجي أنا إكاية إفا إني أدويد إني أئمة إني جي قبل تكبيرة الإحرام tɔbi di dɔw ami takbiratul ihram ami la ami kama dɔw jɛ ijo abo jɛ li duwa o ima duwa wata amin man hɔlfa hu ɔki ɛna yɛlɛ man dɛ na haami islam yasbut dalilu min sunna ala hada ago ka enyu yete anai ka o huni sunna anani anabi kai o be kai anyang man mele onon doke ro eh, sabi an anato himba ishtahara ala alsinatu a'immati qawlihim oke ono sanai ka o hure to o chaka hete ina kane a'imma ina ke ya chola kusala qawlihim o ke ne ya ka kai inna allaha la yanzur ila sufil awaj omozmana wata ala o were isahwe na ka ọrara ọ ọnyụkwụnyụkwụnye ena ebọrọ omori o were isahwe na ka ọrara ọ ọnyụkwụnyụkwụnye ọkwa ha zala afụlụlahụ ọnyịmanị ka enyuhete ya yanda manị ka onyuhete so ile ni nyuhete as far as ka ibado asule kai ile nu ka ojere o ile nu ka enyudiri nan onto omori ọmanị me alasulu fil ibada atawakụ ohietaini bada ọnọbikaye ontumori sọọlọ o ọmeme maabọ wàwọ ọmẹ arúgàkà wa warabik náà lẹwúrẹ fọ mi láàbùzọ ní wàá fi tìsáyò ontumori sọọlọ alisalam ọ̀nà ẹ̀tìsálàyé ọ̀nà dọ́hùn ní sábàtì samáwá ti sábà ọ̀nà dọ́hùn ní sámà ìhìnbà déjúwe yà mẹkọmẹ́n dáìka ọ̀nà akọ̀zọ́ ọ̀hún sọ̀gbọ́n wọ asúfọ̀ mi ẹni arabic wàdàkàrẹ́ wa kóbi linguistic. akohe wa sɔra ka wa cara bi kiroran ohe ko wa ba mɛ mɛ onto muri sallallahu alaihi wasallam o mɛ mɛ donc wa sahih anaje tele an yakula ma nabi ka wa ka isana ka annabi sallallahu alaihi wasallam ka iji e, e, e, e ka wọn yẹ wọn kọsịrị tọ kọsílẹ isa lọsọ nìbẹ disi alibada wọn yẹ wọn asoda náà ọdọ aka aha wọn anyu katọ ẹkọrẹ ta nìkan anyi anyị rìn yẹn náà kàdé ní àkókò náà wọn tó mọlì tètè yẹn ní wọn lè jí yẹ ẹni anya sikaru sọba wọn mọ sáà dẹni lẹna fọọmù mẹ ni wọn tó a asalwalezi alwalezi kusala amma jahalatu kamara elema salwalezi me oye ko baba mee, shehu le ndenyi de ba ya to ino ina chana to tetawo amma me ko isewe ibe si senega elema na shehu e abe ine ine oye ko shehu abe ine ni sele ko ne si senega oye ko alanya nda ona kusala na ene mebe lenwo aka imam onye akwụsala na dọwa na kaneleman ọnọbụ imam dọ kaneleman dija mi na-ere ka sẹmẹ dọ kaneleman dọ ka ọnụ ma anyị kwụsala ịsọ ọnụ ntu mmiri ọnụ na-aba je dọ nkwụ kaneleman ayọ ọsọ na ebe ebele part 4 mmiri na ọdọ ha ihu n'udi bịa ne naam oke saa mi na anatọ ọhụrụ nta wakazali kaminal ahtọị oke awọ mere ni eyo nyin waazọl imam kọbla takbiratul ihram أنا ويشان إمام إمام فهو دلو بامي تكبيرة الإحرام كقول إمام أسمان كي أويكا أنا إمام كا كي صلي صلاة nene ke ka waako e ka da ama bidiyo we kaya ka da e ka yele ki bidiyo we sa ko na naam loke warubama kora qawlu ta'ala oke jani da da nyane ka ka de ka o ikono mori ka kae qad aflaha almu'minun ela ke ya ko sala en nera ha en ne shogore allazina hum fi salatihim khashi'un ana bi ela kae en salen ni ve ya horainen oke summa huwa qad yaktafi bi hadhihi almawa'iz allati la aslu laha fi hadha almawatin oke ejanyi da ka e ọsọ nọ nọ ọnụ ọkụ ọnụ yani wu ashe na ka enyi weta ya ahụ nọ da kọnọ Wala ya yanzuru ila sufuf hal hiya mustawiya amla ọ kuka na ise ahụ se ahụ nọ ọ ebe ebe abi eyi ọ ekwe ọnụ ntụmori me ntụmori ọ anya mgbu asị ọ leba mgbu asị azọkọ wala e, jẹ ala mi kọ ma dọ ko jẹri wa anda yi ne <laughs> ololosi ipisalafa isalọdọ e ya kọ tẹrẹ ajin dẹ kó mi yi ma mgbu asị. wa shon ya hano sanu misala, sala oye ko ka ayo ke ne teli sahu en de nyimi sala no na wa zite ala meta wa kunyi wa se do no doke ta se an anato ohoyna min a, min al ahtai oyini eyonyi harwalatu ba'da al masbukin iza wajadu al imam raki'an oke onobi eiha anaika epaina anaika en late

on aweke yuradidu kalima danyele ana ayeka ago wayeka ba bozi aw ayat awekada kaya litambihi al-imam ila italati rukun agobe oyese mono hika imam gaye rukun nono yani otono ina na abo ozatulete lika yudrikuhu agobe dono nyanguda ako hada kulluhu muhalifu lil shari o ka abasanen o insana ka o jonye sharia wa alaihi an yati bi sakina wal waqar anyoyo kai oiba na be otanwabe ire ayonete asodu chido ho waka ka ka ka kai summa yutimmu ma fatahu min as-salat aw lamma do ze do wale ma kwa ogwo ana ajo wo ije ara mi ta ho ni sala doke asharon anato eo wa min al-ahta alayni eyoyin أن المسبوق إذا رأى الإمام ساجدا أو إكا أو نا إكا أبا جوين صلاة إجو لك إمام مني أو يسري إبكتة أو جالسا أو إكا أو إنا يأتو أو يأتو أنا مي أنا يأتو نتايا لا يدخل صلاة معه أبا ويه إن صلاة للإمام حتى يقف الإمام أكجي إمام كوتجي يعني أمي بني ملاسي إمام مني سجود أو كو دان كو كو جيدي إجاب abike imam ya ta mitashahud o ya ta do je di jo o ko san bi yunye wa ma idha kana al imam fi tashahud al akhir o kana al imam ni tashahud atayo direma intaziruhu hatta yusallimu do kuje jo o jo inan poro do salama liyukimu jama'ata uhura agodo shoje jamosa okay wa sawab ana jere ini le onon awe kai annahu ma tadahala al musalli al masjid ona ko mona ka ona ko sala on mallasi intadama ma imamihi aba tarisahu aba join ni imama li qawli sallallahu alaihi wasallam agwa ka ana ko to muri sallallahu alaihi wasallam o ga ki idza jitum ila salat wa nahnu sujud ejo wa vini sala nene dai kai we betu kai ni o sibe fasjudu sibe kete nene wala ta'adduha wala ta'duha shay'an amma ira ko asuza ka anyi sobe wo ene sanya nyini salaw asuza ko ene rakonutu dako man adraka raka'atan faqad adraka salat ona adraka ozono ora imam eji o salama wa kwete eni ko wale makuna mikoma en bu kwa kwete do nyi misala on o kuni do ikoma doke hadi ashara anato euronya idha adraka al imam raki'an ana be ka wetu ki imam o ini o isi obokudunku ok ihtasib hadhihi raka'a do misilan tin raka'a ana ka wetu وهذا قول مذاهب الأربع وصنع بلايك مذهب بينا وكثبت في ذلك بعض الأحاديث المصرحة أكو هبتا إن حديثنا كأوه لتوه بذلك لليونان وفي أساندها مقال أما أذنا ذدوه آن لي أنا وككتنان لكنه يقويها بعض الآثار عن صحابة أما أو سكتاي لي أو سكتاي حديثنا أنوبي أنا كأسفة عن صحابة هنا سابيا منها إنان an ibn umar ana be enu bana ko hono abdullah ibn umar radiyallahu anhu arda min man man adraka al imam raki'an ono ne tu imam dai kini rukoyan faraka qabla an yarfa al imam ratahu dana be ka o miruku o suboku dunku to de imam akore fan fakad adraka tilka raka'a ozono ore tu salono yani rakono ora doda dako sabata nahwi hadha an abi bakr dɔmani yɛpɛtɛ ɛŋu irimi rɛ ɔnɔn hɔn bi abubakar rɔjallahu anhu wa ibnu masud ati ibnu masud wa zayd ibnu sabit ati zayd ana wali sabit wa abdullahi ibnu zubair ati abdullahi ibnu zubair yani hadisa nɔ anyi ɛŋwɛŋu anyi rɛ anawɔrɔ kakatinan ɔn nyɛ ŋwɛŋu amma ani bana ba ɔba lɛma ɔba kata katayɔ dɔke sani asara anatɔ ɛwrɛ e ba min alfaz warida an rasulillahi sallallahu alaihi wasallam li taswiyati sufur inni unwe ana ka adabe hunu wonto mori sallallahu alaihi wasallam ana ke fi tisahu okay onyana sawu sufufakum sahu on me ko bebebe fa inna taswiyata sufur min iqamati salat okay oit me kisahu obebe onyani sana ka o salaje enye akimu sufufakum onto mori sallallahu alaihi wasallam o mare kaka isawe wani shoje salasa do mani kawo peta ejani do kila tahtalifu asuje munye ni ne fatahtalifu kulubakum do me ka fatahtalifa kulubakum kulubukum do me ka yawno je munye osa ore ka akimu sufufakum sawe wani shoje ni ne wahazu bainal manakib do me ka iza evikem iza otebe wasudul halal yani anyuhu ananyizo digwa walinnu bi aidi ihwanikum e- duwa shengun bayire ubi o nyaro no waone wala tadaru furjat li shaytan asuna wo shaytan man wasa o man wasala safan wasalahu allah ona akusahu ge omori wa kuno nri oge o man kota safan kotahu allah ona adisahu omori wa duno nri amare nyi lab dalanyi rasu sufubakum sahu awne tu kwaka hata ekbenene wa qarribu bainahum bainaha duwa kwa gure wonene wa hazo bil ana do ame ka obaw ne yani obe ngo man tara asadoki ate musufuful eh, ate musaful muqaddam azete sahwa na yawede thumma alladhi yalihi almono sahwa na ko sasan fama kana min nafs ana weke anyo jeha falyakum fi safil muahar jeo ini sahwa na ka ono bi sahwa direman so ani ko manika ka do bare ma ngo ewa ewika ewa ka wa direka ساهنا عليت وقد تقدم تهريج كل هذه الأحاديث في صفحات السابقة أقرأ داود يعني إذا حديثنا إذا تواهر سوي تهريج يعني إن في جنائك إيه داود وهي كلها صحيحة أبي حديثنا حديث جنائك إن إيه دوكي ثالث عشر أنا تو أورانيا yani enu ana ile na nan anu nyango semen anan ma ka eh, sa wele eh, salatul muadda salu salatul muadda o mane be o ine asibatu eh, salatul nabi amma idan ma tari sahu oye ko anyi ka wa ku sala e sho ka wa ku asi ki sala dele ma wa kun amma da Allah zo ka ai jamono ije tari sahu onto muri sallallahu alaihi wasallam o baboro waje ki sibatu salatu nabi wa illa zonana na loke thalitha ashara anato ewronya samedi manika ala nyonya ndelia siwa tulatu na biaji ndo shawe do kai imala hadisa no no nile na no o hizo wele amede masitalisahu naam okay la tasihu salata al ma'mum amama al imam okay zuza ejetere eh, ke ijama okusala obede imam illa idha kana darura ehobeji ijo obeza ma ijo obemkata تقوى هذا أصان النانس ما رجاه شيخ الإسلام ابن تيمية رحمه الله النبي إلى أنا كان شيخ الإسلام ابن تيمية أو كاكو جيتل إني مجموع الفتاوى أن أن دوك رابع أشارة أنا تو أولنا من الأخطاء الشائعة أوكي أو إني إيوني أنا قاله كذلك أوام الأبن وكوف بعض أوام الناس أو وكوف سبيان حلف الإيمان ọkọnọbe ọyije ịpa ịnị ala ahika ịpa ọyije onozi ezue deje ilemi imam wabtaid ulil ahlam onuha an hadha mawatin ọkadami ka onulelele imam ena ikaye edenela avela ate ena ike enreso enigo yani ene wa intelligent daika den na ilemlema eh enwuri mi adenen ena wọrọ ka ilemi imam asa ikaye abenye na ka on meje ile mi imam ona ko isala na ko anya benye akusala dure ka e ọ ma nyi misala ke na ọ ko no nyi misala ọ ma ni je ya dure ka ijo da na ka amare me so ijo da na mare ne wan sa do nye mba ijo re ka ka eh allah akbar do na ke no ko ra na do ra na se enwe ne ne na woro ka ku ile mi imam e na ikele so ne go anyi imam ya nye dure ka e ne fe nyanwo إلى ساعة نص بنان يكيا سكا أنا بصلاة المنفرد خلف الصف دو دي كونيو كو صلاة دو كو إلى مساهو يعني أو نيالا داي كو نيالا وواجي تشتشر أكي لا يجوز للمأموم إذا إذا أي جماعة أن يصلي خلف الصف المنفردا كو كو صلاة إلى مساهو داي كون نيالا كون لما ثبت في الحديث أقول سنة يكو يبتيني حديثي أن رسول الله صلى الله عليه وسلم قال أقول تومولي صلى الله عليه وسلم أو غاكاي la salata limun faridi halfi sab evenyi sala ya ona ikaye oninyara ayaninyaha oninyara oku sala ile misahu tako anu wabisa adahun wabisa bi radiyallahu anhu anna rasulullah sallallahu alaihi wasallam kibra taran to moni mulo men wala dare mo ha rajula yusalli halfi sab wa hada ole ka ju jonaro anna ku sala ile misahu oninyara fa amarahu an yu'idu salat an yu'ida salat domo da yo kai an yu'ida salat salonno otinyo kwa go وقد اختلف أهل العلم في صحة صلاة منفرد خلف الصف أوكي أنا يعني أني أجاهي إني أي جيتر سالي أنا إكا أن يرى صلاة لم جماعة والراجح أنا جيتر هنا لنون بطلانها أنا إكي صلاة أريد إلا لأذر أهو بني أنقطع كأن يأتي المصلي في فيجد صف قد تم أنا إكا أنا أكو صلاة أنا نملسي أمون تكي ساهو أرى ذاته أو هيا ok ana weke ana meyan wala ya yudu furja fi so kai anyi woho ana ni sawo no nyawo fa juzu lahu hinaizin as-salat munfaridan li qawlihi azaya ko kusala dai kon nyaro ko na go ko no muri ka kai fatakullaha masatatun nyawo ho muri ni ne umazu mazu ذاك وهذا ما رجحه ابن تيمية وصنع بسنائك ابن تيمية رحمه الله عليه وقاكو جيتل وشيخ عبد الرحمن أسعدي أتي شيخ عبد الرحمن ابن ناصر أسعدي أتي ابن سيمين ومولي ما ينبعي أبن ذاك تنبيهات أعني إسنائك أنك أنائك أو سلابة أولا نني بابا لا يجوز جذب أحد المصلين أذا ذا جذب كواتو لذا ini urigonya laika a kusala mezo bobe mutaqaddima ene sawa na ka o oh, ya wede liyon shi biha safan jadida agoda ole ba fo misa huwa wawa edede eh, wal hadithu warid fi jawaz zalik da'if haditha na ka dawe ana kai wanya ni tulala huni sawa wede hadithu sawa na ka akume oh, wa aidan fa fi jalbihi muhalifat ok ino ni tulala horo obede ani oyijinye anainan minha inan

وقد قال صلى الله عليه وسلم أن أنتم مولي صلى الله عليه وسلم أولا كاي من قطع صفا قطعه الله أولا لساه أمري وانا دمان ومنها إنان أكو الظلم على من يجذبه ولا مهنا يناي كوين تولا ولا بدي لأنه ناقله من المكان الفاضل إلى المفضول وشاهنا هنا نبان دو شاهنا ناي كاي أو نبانين دوك سانيان أقوى وقال ابن تيمية رحمه الله ابن تيمية مولي ما ينبغي oke law hadara asna isalat ana bika ome yani anyi le no in mo no da ko se ko sala na wa fi safi furja danyi huho ni sahun oke fa ayuma hilana hilana be abdul ananyu ban oko fahuma jami'an yani edana ibana talisa hutrema ene yo woije awsada haduhuma furuja abika olikonya onado neguho no wa yanfaridu ahodo kuna bolikonya kono je akrajaha habu abas shehu lislam ibnu taimiya ɔkana jɛ telehu isitɔf maa bakɔ elfurja ɔnɔ bi ka ɔnlɔlɔnɔ ɔtɔli sahuan daa bɛ bɔ na wuhu hɔnɔ ti la liana sadu elfurja mustaham ɔyina guhu hɔnɔ bishan wali sitɔf wajiban daa tali sahu dɔn bi lɛɛrɛ sun dɔki salisan ɔgɔhota laayu maru yani somi ni dana nɔ bi ke waa a kusa laana sa wɔn mɛ bɛ nini sahuwa bi joohi. dɛw na ɛbɛ do tala tini sahura man amma jaba na akwọ ayida kaba na ayika emi akɔdɔ ba na ɛhu ni na ya bɛden ɛwɔlɔ tam na na tɛlɛ tali sahura wọn a na do dɔw nyɛ okun ne gbɔdɔ ale ya wɔdi nyɛ a bɛ kaba a b'a jɛ lɔka ɛnɛ ibɔ jɛ ɔnɔ hun ka aba mi o gu because gu nɔ ثالثا لا يؤمر منفرد بأن يصلي بجوار الإمام طالما أن صفو لم تنتهي خلفهم أوكي أذا ما مدى ينايكا أن يرى كسلا أن جاء أكا إمام أنا يكا ساهو أو ساهو أنا يكا أنا لم تنتهي أو إذا تخلفه إلى إمام li'annahu bidhalika muhalifu sunna au kwa mani medo kuna agoko le kon nyaro ini sawun do kuna do na jepi imam ora jisunna nye lakin idha tama sufuf kullaha ana ka abisa wala zata wala yajidu ma'mum mawda mawdi'an illa bi jiwari imam jaza yani jamaa o kukula ho je e wona je aka imam o ka mando son wehi doke robe an anato ahuna man dahala wal imam rake jaza lahu ruku duna safi aka ọna ahun mallasi dana ke ma mini rukun a da ka o mi ruku to we de do we tusahu summa yamshi hatta yadhulu fi suq o mi ruku a wada kuru se ko do na nguni sahu وذلك لما ثبت أن أعطى أو كذا مثلا يكون هبته أعطى أنه سمع ابن زبير أو عبد الله بن زبير على المنبر يقول أم إلى منبر إذا كاكاي إذا دخل أحدكم المسجد والناس الركوع إجاز نيان نيان نون مالتي دادا ملكون

دي أعطاه دك وقد رأيته يصنع ذلك ميلكم منا ما قال ابن جريج ابن جريج دك وقد رأيت أعطاه يصنع ذلك ميلي أعطاكم منا ما أكو ثبت ذلك عن جماعة من كبار الصحابة أكلنا أمن يبتا إنه في جماعة إني أصابركم منهم إنني ابن مسعود أنا عبد الله ابن مسعود وزيد ابن ثابت أتي زيد ابن ثابت ووجه دلالة أكي أزي أنا نعم سريانا نمي أهيته من الحديث السابق إن حديث أنا دابدي قوله أو يكون كاي فإن ذلك سنة أو نو سنة ولم ينكر عليه أحد من الصحابة أنا يماني كا أين صاحبنا كيلتي إراء أوامي أين نماني كا دك ولا ينافي هذا الحديث يعني أنا حديث أنا ودي أو كسنو ني حديث أبي بكر حديث أبي بكر أو كأنه جاء ورسول الله صلى الله عليه وسلم راكع فركع دون صف ọbẹ ọntọmọdé sọlá alẹsálàm ọyìnì rúkú ọyìnì ọsibọkú dùnkù dọsibọkú dùnkù tọbi dọbi tu sáhùn súnmọ máṣá ilà sọf ọrìn mọnà dọrùsẹ náà wúni sáhùn ọlọmọ akọdọ nàbí sọlá táwọn àní mìíràn mẹta ẹni sálà kọlà lọkì ayọkùn lẹsẹ rọkà dùnà sọf ẹnlọbi náà wọn nàmi rúkú tọbi dọbi tu sáhùn súnmọ máṣá ilà sọf ọrìn mọnà dọrùsẹ ní sáhùn fakọlà abubakar abubakar lọkì ana ẹmẹ kọlà lọkì zádàkàlọhù Hirson wala tawdu mulyo latini rabo onu nyam aso na abo me mutabaqa alay dako wajhul jam'u baina hadha alhadith yuzi yani anyo the hadith dure ka gochire anya me ba be o ba be anya hadith enye hadith o so he e na magochire ana dure ka ibn kutayba adenuri o ngona hitawil almuhtalif alhadith so sebi te interpretation hadisa na ka wele ka gojile ona ndok uzana de baba ka ina kan hadisa na? wa hadisa ibn zubair al mutaqaddam ati hadisi ibn zubair ana dawe dawe kana nabi sallallahu alaihi wasallam aw ka nabi sallallahu alaihi wasallam innama naha aba bakra an al isra o yayi abi bakra ini oyihe kama warada fi ba'd riwayat asma kama bayni riwaya nyikaye annahu jaa ya'addu abe dai kabahi wa fi riwaya قد حفظتني النفس دي دوكو أورا كوه كاين لذلك أقوى دوكا لذلك قال الشافعي أقوى إمام الشافعي رحمه الله قالوا أيكو نوكا لا تعود أصوى نماني ريبيتان أصوى نماني تنيومي يشبه قوله أقوى بني أيكو نوكا لا تعود الصلاة تسعون أصوى بني صلاة دايكا واهينين So, ke oy ka ono ka ke aso te nyome e biruku o ka some yani aso he ba ngono yani sala so so no me e hope anaika yare se ina tamamun minna anisawe daika ini kitabu salate ya so were sali jama ana ma na yi juan ameme kwa ameme nwo so go dọwa very important ka ye listen to ye di abatora do ye agoes asoko sala kene because ana wese papa awwalu ma yuhasabu bihi abdu yawm al-qiyamah as-salat ile papa na ba misila no yale yako yawm al-qiyamah ona wesala fa in salaha faqad aflaha wa anja ana kisala no le dola wara ha yani dura le hore haran wa in fasadat ana kisala no du

ọmọ mi lọkọ máa yanu tó jùn tó jẹ ẹhu náà nìyẹn máa táì mọ́ láàdá rẹ so ibà jẹ́rẹ̀ náà dómórí èyí dómórí ọ̀pọ̀ ẹwọ iná náà ìkàyà ká fàṣọwọ́nà kàlà ọmọ ọbẹ̀ hamdi aṣáájú ńlá ilá ha ilá am asàkúrò kọ̀wá tó bò ilẹ̀. ọwọ́ dáwọ́ sẹ̀sẹ̀ wọ́n dẹ́gbẹ́dẹ́ ìkọ́nà mi dáwà.